أنزل إليهم الحديث ثم عصر الله راضيا فإذا رفع استوى حتى يعود كل طمار مكانه وإذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما واستقبل بأطراف أصابع رجليه القبلة وإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى وإذا جلس في الركعة الأخيرة قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته أخرجه البخاري وعن علي بن أبي طالب رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان إذا قام في الصلاة قال وجهت وجهي للذي فطر السماوات والأرض إلى قوله من المسلمين اللهم أنت الملك لا إله إلا أنت أنت ربي وأنا عبدك إلى آخره رواه مسلم وفي رواية له إن ذلك في صلاة الليل nínú àdéhùn ti àgbàsájú eléyìí ti ṣe àdéhùn àlùmọ̀sí ìsọ̀rẹ́ẹ̀dà ẹni tó ṣàtúnṣe nínú ọ̀rọ̀ rẹ̀ ìdáná bí sallallahu alaihi wasallam tí wọ́n kọ́ nípa báwo ló ti ṣe yẹ pé ká máa kírun. wọ́n ti àlàyé fún wa nípa àwọn tó jẹ́ orígun nínú ọ̀rọ̀ wọ́n ti ṣe àlàyé fún wa yékéyéké eléyìí tó mú wa mọ àwọn nǹkan tó jẹ́ kò sí mẹ́sẹ̀ nínú rẹ̀ àwọn nǹkan tó ṣe pé téèyàn bá pa wọ́n ti tí ò sí wọn nínú rẹ̀ ìrìn èèyàn fi ìrìn tí kò lálàáfíà lẹ́yìn rẹ̀ wọ́n mú àlejò àbí ìrùmẹ́jọ sàrẹ́bí ọ̀rẹ́ ọ̀lá ọ̀hún ọ̀hún wá fún wa. àbú ọ̀hún ọgbàjúmọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ tí wọ́n máa pè máa. ke bàbá Humaid bàbá de Humaid yìí báyìí àwọn kọ́ rẹ̀ orúkọ tó ti gbajúmọ̀ náà ni bàbá alágbádá bàbá rẹ̀ jẹ́ Abdulrahman ọmọ Sa'ad al-Ansari al-Khazraji wọ́n pè ní As-Sa'idi wọ́n fi ti sára bàbá ńlá àwọn Khazraji eléyìí ti fi Sa'ida bàbá yìí jẹ́ ọ̀kan nínú àwọn ará Mẹ́dínà tó kú. حين يقال ولاية معاوية ابن أبي سفيان رضي الله عنه وقال أديت وأخوة أديت رئيس بأنه أديت إليت باجمع نقاط سيانه بون النبي محمد صلى الله عليه وسلم بون مسجد منكر وني رأيت رسول الله صلى الله عليه وسلم إذا كبر جعل يديه حذو منكبيه مولانا النبي صلى الله عليه وسلم فيني قبل ما في الله أكبر اللي في تكبيرة الإحرام من الله أكبر تلقفه الله أكبر في برعه اللي تماسه gbogbo nta nfẹ ṣe é bọ̀ kàtó bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn rí i pé wọ́n gbé ọwọ́ wọn méjèèjì wọ́n gbé sókè dọ́gba pẹ̀lú èjìká wọn méjèèjì. eléyìí túmọ̀ sí wípé afẹ́ ike kí ẹni jẹ́ ń kírun ní ìgbà tí wọ́n ti àwọn ti bẹ̀rẹ̀ kó gbé ọwọ́ méjèèjì sókè. tó ṣeéṣe kárí apá kan nínú akérò kí wọ́n gbé ọwọ́ sókè pẹ̀lú wíwí Allahu Akbar ó sì ṣeéṣe kárí ẹni tí ó ti kọ́kọ́ gbọ́wọ́ sókè kó tó sọ Allahu Akbar bọ́yá a sì lè rẹ́ni tó ti kọ́kọ́ wí Allahu Akbar kó tó wá di pé ó gbẹ ìgbọwọ sókè ó wá nínú àwọn àdéhùn wọn fẹsẹ̀ rinlẹ̀ wọn ti àlàyé fún wa irú bánà sallallahu alaihi wasallam sẹmẹǹsì àdéhùn fi hàn níbi wọn máa ń gbọ́wọ́ sókè pẹ̀lú wíwó lọ́rùn Allahu Akbar àdéhùn tuntun fi hàn igi wọn ti máa ń gbọ́wọ́ sókè kí wọ́n tó sọ Allahu Akbar ṣùgbọ́n àrí àdéhùn tó sọ yìí pé wọ́n ti kọ́kọ́ sọ Allahu Akbar náà kó tó di fún agbọ́wọ́ sókè. sẹ́lẹ̀ ìfihàn wá pé súrà méjì nínú mẹ́ta kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ súrà ẹlẹ́kẹta kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. Allahu Akbar pẹ̀lú fún agbọ́wọ́ sókè pẹ̀lú ẹ̀. Allahu Akbar wọ́n ti kọ́kọ́ gbọ́wọ́ sókè wọ́n tó ṣe Allahu Akbar. Allahu Akbar. Wọ́n ti gbọ́wọ́ sókè wọ́n tó ṣe Allahu Akbar. àbí kó ti jẹ́ pé bí wọ́n ti fẹ́ sọ Allahu Akbar wọ́n ti ń gbọ́ sókè náà wọ́n sọ lọ́wọ́ ẹ̀kọ́ bí wọ́n ti ń gbọ́ sókè wọ́n sọ lọ́wọ́ ẹ̀kọ́ nínú súrà tọ́lá fúnfún ẹ̀ ṣé tí a bá ń gbọ́wọ́ sókè pẹ̀lú wíwí àwọn ọ̀gbọ́ ṣé kí gbígbọ́wọ́ sókè ọ parí pẹ̀lú píparí wíwí gbọ́dọ̀ àwọn ọ̀gbọ́ rẹ̀ àbí ó lè pẹ́ síra wọn pé Allahu Akbar Allahu Akbar kí a ti táwọ́lẹ̀ ká tó parí Allahu Akbar àbí kí wíwí Allahu Akbar kọ́ parí pẹ̀lú bí gbọ́wọ́ lọ sí tọ́wọ́ bì gbogbo ẹ̀ ló wà náà rí kò sí ìta sí ń bẹ̀ sí kò ṣùgbọ́n ìta rí fífò wà náà rí ìtọ́ kékeré káti kọ́kọ́ sọ Allahu Akbar kó tó di pa gbọ́wọ́ sókè níbẹ̀rẹ̀. gbígbé ọwọ́ sókè pẹ̀lú Allahu Akbar ọjọ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn ọ̀há wọn ní ẹsẹ̀ ni wọ́n gbọ́wọ́ sókè lè sára bí tẹ́kbí nítorí Allahu Akbar táwọn èèyàn ti gbọ́wọ́ sókè ọwọ́ á kí ọwọ́ tá gbé sókè kó sì dọ́gba pẹ̀lú dídákẹ́ Allahu Akbar ní gbígbọ́wọ́ lẹ̀. ṣùgbọ́n wọn náà lè kíkẹ́ ẹni gbọ́wọ́ lẹ̀ kẹ́tù parí Allahu Akbar ẹ sì lè gbé lẹ̀ pẹ̀lú wíwí Allahu Akbar ká ẹ sì lè ti wí Allahu Akbar ká kọ́wọ́ tẹ̀tẹ̀ wá wá sílẹ̀ lẹ́yìn àti láti wí ká kọ́wọ́ pẹ́ sí wíwí Allahu Akbar ká gbogbo náà tó kúrú bẹ́ẹ̀. eléyìí ìgbà tí sàbí sọ yìí pé àbẹ̀bí sọlá àdúsọ̀lá àwọn ẹ̀rí wọn nígbà tí wọ́n máa ń kírun wọ́n máa ti sọ pé ọ̀nà ọ̀tọ̀ wọ́n máa ń gbé ọwọ́ méjèèjì sókè. eléyìí ó mú kí apáta nínú àkọ́kọ́ á wọ́n sọ ìdí wọ́n sọ ìdí lẹ́yìn máa ti gbèrò sí ẹ̀fọ́nì tókùnmù owó tókùnmù tẹ̀gbèrò sí ẹ̀fọ́n wájú. gbégbé gbọ́ sókè nígbà tí wọ́n máa ń ṣe Allahu Akbar fi bẹ̀rẹ̀ ìdájọ́ sí ẹ̀ náà kọ́ ọlọ́run yẹn. ṣùgbọ́n àwọn kọ̀ọ̀há òlẹ̀rẹ́ ọ̀gbà àwọn sọ yìí pé kìí ṣe ọ̀ràn yẹn súnà gbígbé ọ sókè pẹ̀lú Allahu Akbar fi bẹ̀rẹ̀ ẹ̀rùn wọn ní súnà nìkè sọ̀rọ̀. ìdí ni wípé. ànábì sọ̀rọ̀ bá àdìsọ́lọ̀ sọ fún wa ní gbólọ̀ wọ́n ti ní sẹ́yìn torí ẹ̀ láti mọ̀ ike kìí sọ̀rọ̀ ẹ̀. kódà tí eme ìwà ẹ̀ kan wá lọ́dọ̀ Imam Malik ṣùgbọ́n tí kìí ṣe pé orí rẹ̀ ní mọ́tàbùlù Màlíkì wà wọ́n ní ká gbé ọwọ́ sókè gan ní ìgbà tá a bá bẹ̀rẹ̀ yẹn pàkúrò pàkúrò ní á gbé ọwọ́ wa sókè wọ́n fi dọ́gba pẹ̀lú èjìká méjèèjì eléyìí súnà nínú láyà kan á gbé sókè ebi tí wọ́n fi dọ́gba pẹ̀lú èjìká méjèèjì nínú láyà kẹta á gbé sókè lọ́nà tí àtẹ́lẹwọ́ yóò fi ṣe déédéé ní àgbọn àtàlẹ́ rẹ̀ pẹ̀lú èjìká tí àwọn orí ọmọ àkàlókè yóò fi ṣe dọ́gba pẹ̀lú èjì. وفي هذه الرواية جمع جمع لما لما ورد في الروايتين الأخريين رواية أقول توانو رواية مدجي يوكو جو وكان قبيتي دوبا بلديكا وكان قبيتي دوبا بلدي رواية كتوا سويكي تتتي ìsàlẹ̀ àtẹ́lẹwọ́ tí ó fi ṣe dọ́gba pẹ̀lẹ́dìkà tí orí àwọn ọmọ واختاره الإمام الشافعي رحمه الله الإمام الشافعي أو تسليه ليه تمسك واحد بوسكي lọ́nà tó so yìí pé ìsàlẹ̀ àtẹ́lẹwọ́ rẹ sábàwò náà lè kó so déédé pẹ̀lú èjìká rẹ tí àwọn àka ọwọ́ rẹ nígbà tó bá nà ló wọn àwọn tó so déédé pẹ̀lú etí rẹ. eléyìí túmọ̀ sí wípé ìdaríta nínú túnú àwọn màdìkíyà nípa wípé kéèyàn ó gbé ọwọ́ sókè rọ́gìbán ọ̀wùrọ̀ àhìbán wọ́n ní tó bá fẹ́ bẹ̀rẹ̀ wọn gbé sókè rọ́gìbán àbógbé sókè rọ́gìbán rọ́gìbán wà á jẹ́ni tó nà rọ ọwọ́ rẹ tó dojú àtẹ́lẹwọ́ rẹ kọ àlùkébìlà rọ́gìbán wà á gbé sókè lẹ́ni tó dojú àtẹ́lẹwọ́ rẹ̀ kọlẹ̀ àwọn ibi tó ti rí ẹ àwọn ibi tí wọn ti rí lé tó eléyìí jẹ náà eléyìí jẹ ti gbígbọ́ sókè nígbà tí a bá bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kọkọ hàn wọn ò sì yá pẹnu nípa gbígbọ́ sókè ìlà ìlà ìṣẹ àyàfi ìyapa èyí tó ṣe wípé ọlẹ tọwa nípa pé sẹ mọ̀kúrò ni àbí èsì mọ̀kúrò. رواية بيت موان الله أبو حنيفة رحمه الله إذا كان قوسو كني بيلا يوضا مكروه سجما رواية ليس المذهب عليها يسوى نواجه في فتوى من مذهب الحنفي يسوى نواجه في فتوى من مذهب المالكي kọ́dà tó tó rìn nàkó ọ̀ràn yẹn kíkẹ́ mọ̀kúrò ní ká gbọ́ sókè nílẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ láwọn ìmọ̀lẹ̀ pé ó ní láti lè ṣèwádìí dáadáa lédè gbogbo tí wàá lọ́kàn tí tọ́ bá bẹ̀ ó ní láti lè ṣèwádìí dáadáa ló fi rí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ. tán kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ nípa pé a gbọ́ sókè níbẹ̀ rẹ̀ iná ló sì ti gbọ́ bá ti máa gbé sókè yẹn lọ́pọ̀lọpọ̀ ọ̀gá mi a kàn máa gbé sókè ní gbé sókè pé ẹ ẹ máa ṣe lójoojúmọ́ kí ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń gbọ́ tó lọ́wọ́ lọ́wọ́ àpọ̀ yọ kàn gbé sókè bí ẹni tí wọ́n lé ní eléyìí ọ̀dà ó sì túmọ̀ sí pé èèyàn ọmọ wa ju ta ló ń wà walillahi al-mathalu al-a'la tẹ́lá wo àwọn tí ń ṣiṣẹ́ sọ́jà yẹn àwọn tí ń ṣiṣẹ́ ọlọ́pàá gbogbo àwọn fọ́ọ̀sìsì wọn yẹn ẹ̀rí pé ńgbà tó máa fẹ́ bẹ́rí káwọn ọ̀gá wọn wọ́n máa múra fún un ó sì níbi ẹ̀ tó gbọ́dọ̀ sí àwọn ọmọ ká wọn ó sì níbi tó gbọ́dọ̀ gbé dé wọn mọ sọ ọgá lè ṣe bí ìgbà tó ń rí o ó sì rí tí ọba ti ṣe bó ti ṣe yẹ ti ẹ bá èèyàn séèyàn kó wá lè ọtún dúró níwájú Ọlọ́run bá ọ ọwọ ẹgbọn kó gbọ́ sókè kó sì dédé pẹ̀lú etí rẹ kí ló tún lé nínú ilé kí ló tún lé nínú ilé kó gbé ọwọ́ rẹ sókè dáadáa lọ́nà tó fi ṣe dédé pẹ̀lú ètìká rẹ mọ etí rẹ eléyìí báyìí ká mọ tuntun eléyìí ló fi fà á. nígbà tá a sọ pé kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ nípa gbígbọ́ sókè níbẹ̀rẹ̀ inú òfà ló fi jẹ́ pé ìgbà tí imo ni Imam Abu Hanifata rahimahullah ta'ala gẹ́gẹ́ ale imo bí ko Ibn Qutaybah rahimahullah bẹ́ẹ̀ ti ṣe sọ fún wa nínú tírà wọn ta'wil mukhtalaf al-hadith àbí mukhtalaf al-hadith nínú tírà yẹn wọ́n sọ fún wa gẹ́gẹ́ bí Abu Hanifa rahimahullah. ẹ ti jókòó sẹ́gbẹ̀ẹ́ Abdullahi ibn Mubarak tí wọ́n wọ ẹnìkan tí ń kírun ní ìtòsí káàrọ̀ ọlọ́kùnrin tí ń kírun yìí báyìí ó ń gbé ọwọ́ sókè nígbà tí ó bá rò kú ó tún gbọ́ sókè nígbà tó bá nà ló láti rò kú ọ. Abu Hanifa wọ́n sọ fún Abdullahi ibn Mubarak títí sílẹ̀ ìfẹ́ kò ní tó fẹ́ kò ní náà ní sọ lọ́wọ́ ọ̀rọ̀ kò sẹ́mi àwọn ọ̀nìmọ̀ ní hàmìlà ó tún gbọ́ sókè. nígbà tí ń gbórí sókè láti rò fún ọ ó ní àwọn ìrírí ìdùnnú àdá ènìyàn pé ṣé eléyìí gbèrò láti fò ó abdullahi bin mubarak rahimahullah wọn ni náà إذا كان إنما يريد أن يطير حين رفعهما عند الإحرام bẹ́ẹ̀ ni ọfẹ́ fò ní tó bá ti tó fífò tó fẹ́ fò lójú gbé sókè nígbà tó bẹ̀rẹ̀ so sẹ́mi pé al-mukhtalafu fihi. يرجع به إلى المتفق عليه nínú òfin ṣẹ̀ríà níta máa ń ṣe apá lórí rẹ̀ a máa dá padà síbi èyí tá a ṣe apá lórí ẹ̀ àti di èyí tí ẹnu wa kò lórí ẹ̀ ìyẹn ni kẹ́nu ti kò lórí bá gbọ́wọ́ sókè ní àwọn àwọn àfọ́rọ́tà lákọ̀ọ́kọ́ ìyapa tó ṣẹlẹ̀ ní ìsìn òní lórí gbígbọ́wọ́ sókè dábàá rò kú wọ̀ gbígbọ́ sókè máa tá a nà ló láti rò kó àti gbígbọ́ sókè nígbà tó láti lè lọ sí lọ́kẹ́ ẹlẹ́kẹta ìyapa wà lórí ilé yẹn. àbúrò ní gan an ni nígbà tí lè ń gbọ́ sókè nígbà tí ó rò fún un ń gbọ́ sókè nígbà tí nà ló láti rò kó tí èsì kọ́ fẹ́ fò. zùmọ́ àti zùmọ́ wọn ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fò ní kẹ́ bó ti ṣe fẹ́ fò nígbà tó bẹ̀rẹ̀ rẹ̀ ìyẹn ni pé ńgbà tẹ́yìn náà sọ pé ọgbọ̀n sókè ń bẹ̀rẹ̀ rẹ̀ sẹ́ẹ̀ sọ eléyìí fi hàn wá yìí pé Abu Hanifa àwọn náà ta kókó ká gbọ́ sókè àlà wọ́n ti rìn wáyé tìlẹ̀ nàbí hànàbí wọn kọ̀ ike ká gbọ́ sókè níbẹ̀rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ìnà sọ ike kò sí nínú kọ́dà nínú tí àwọn hànàbí yà wọ́n sọ ike ká gbọ́ sókè nígbà tó bá bẹ̀rẹ̀ kù ká gbọ́ sókè nígbà tó bá gbọ́ sókè láti rò kù ká gbọ́ sókè nígbà tó bá bìí lọ sí lọ́kà kẹta àbẹ̀ kéré kéré láti rẹ̀ kérékéré lásán ní tí ó sì yẹ ká mú wọnú subhanahu tó lè ti kérékéré àwọn sọ pé lẹ́yìn sínú asikimu gbígbé nínú mẹjẹ sínú ẹjẹ kí wọn bá làáfíà òun náà ní sọkùl àfààlì kẹdìrọ fífi àwọn ẹsẹ púpọ̀ rẹ dé sára rẹ rẹ à ń gbọ́ sókè àti gbogbo eléyìí kò sí nínú ọ̀nà lọ́dọ̀ tó wọn lórí hanabi tó bá ti bẹ̀rẹ̀ ẹnu tó bá ti káwọ́ lórí ara tó gbé sísàlẹ̀ lójú rẹ báyìí lẹ́yìn ọlọ́ọ̀kọ́ sábà kọ̀ọ̀kan. kò tún ní gbọ́ kàsókè mọ́. sọ́dọ̀ ọlọ́ àkọ́rọ́ ńlọ náà ló sẹ́mi ọlọ́ ìmọ̀ hàmìdá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ wọn kò hàn kò tún ní gbé ọwọ́ kàsókè mọ́. eléyẹn ìjọ ti yẹn takò fún náà lẹ́nu sọ̀rọ̀ láàrin òṣèlú tó tilẹ̀ jẹ́ pé kò bàrún jẹ́. wọ́n ní lẹ́yìn ìgbà tí àlẹ́ bá ti ṣe lẹ́yìn báyìí níbẹ̀rẹ̀ rẹ̀ النبي صلى الله عليه وسلم ثم ركع وإذا ركع إن كان ببار ركوع nígbà tí wọ́n bá rò kú wọn amkana yadayhi min rukbatayhi wọ́n á máa jẹ́ kí ọwọ́ wọn méjèèjì kọ́ra ìjókòó lára orúnkún wọn méjèèjì wọ́n lè kí ọwọ́ kọ́ra ìjókòó lára orúnkún méjèèjì èdè kí wọ́n kàn wọ́n kàn wọ́n kàn rọra wọ́n kàn rọra gbé lórí itan bí ẹni tó fẹ́ yọwọ́ kíákíá wọ́n á máa jẹ́ kí ọwọ́ méjèèjì ọ̀rá ìjókòó lára orúnkún méjèèjì. ثم حصر ظهره النبي صلى الله عليه وسلم وعن يعني وجع يركون يرجع أوار لا يدور يركون ففي صالما تسواجه كان النبي صلى الله يا أو ما كاره nígbà tó bá rò kó yóò wá di orúkọ rẹ̀ mú wọ́n wá nà ẹ̀yìn wọn wọ́n nà dọ́gba délé àtìkà ti ti sọ lọ́nà tó ṣe pé wọn ò ní fi síwájú kù wọn ò sì ní fi sẹ́yìn ẹ̀yìn òní ti gbódò orí ọ̀nà sílẹ̀ orí òsì ní ti gbódò kẹ́yìn ọ̀nà sílẹ̀ yọ dọ́gba lọ́nà tó ṣe fi ta bá gbé nǹkan lé nǹkan yẹn ní fi síwájú kò sì ní fi sẹ́yìn yẹ̀rù kò jẹ́ wò síbẹ̀ lọ́mọ sí yẹ ọwọ́ rẹ wò. ní ìgbà tó wà ní rògbò báwo ni ka lórí orúnkún rẹ ọpọ nínú àwọn èèyàn tó ti pé ńgbà táwọn bá rògbò yìí ṣàkíyèsí wípé orúnkún làwọn ẹbí máa jẹ o àti rí ẹni tó ti tó dábàá rògbò tó ti máa jẹ o tó dúró tó ti ilé yẹn ní túmọ̀ sí pé ìyẹn jẹ́ rẹ̀ sílẹ̀ kọ́dà bí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bọ́ lórí orúkọ pé á ah, ṣẹ̀ṣẹ̀ tí ń bọ̀ ọ́lá bẹ́ẹ̀ ni gbòlù bẹ́ẹ̀ ni tayọ ẹnu àlà gbogbo ìgbà tí ẹ̀rọ ti jẹ́ ni ti ń tayọ ẹnu àlà yóò fẹ́ kí gbogbo yẹn yóò gbọ́ dàbí o àìkò sì jẹ́ bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní kojú kọmanáìsì yín tẹ́ ẹ̀ bá tún gbọ́ bá wí yóò mọ wọ́nà láti mú yín kú òlókè pẹ̀ bẹ́ẹ̀ ni gbòlù torí ẹ̀ ìyẹ́kùn wọ̀lùgbòlù ìyẹ́kùn wọ̀lùgbòlù ẹ̀ sọ̀rọ̀ àtúntà ẹnu àlà wọ́n ní kí wọ́n náà sá òkú táwọn sọ ibùsọ̀kù táwọn sọ ibùsọ̀kù láti máa túmọ̀ rẹ̀ yẹn bá lọ sí hajj ibùsọ̀kù ọ sọ ibùsọ̀kù kẹsí pé kọ́ sọ àṣẹtọ́ à pípé ní àṣẹtọ́ àlọ́dọ̀ gbòló ìta ẹnu àlá rẹ̀ tọ́ sọ ibùsọ̀kù ìgbà tí wọ́n á fún àlẹ́ ìṣòro láti lọ náà wò ó mú àwọn kéékèèké ó fi ṣàpèjúwe wọn níbi mí ti lè há àdàkọ wọ́n ìyá ọkùnrin wọ́n lò irú òkú tó bá máa báyìí ní kẹ́ ẹ máa sọ ẹ sọ̀rọ̀ àkútà yẹn lọ àlà irú òkú tó bá máa báyìí ní kẹ́ ẹ máa sọ ẹ sọ̀rọ̀ àkútà yẹn lọ àlà torí ẹ̀ta yẹn náà aláliwọ́ náà kú ọ̀ téèyàn di ojúkun rẹ̀ tí orí ọ̀wà ń lọ dáadáa orí ọ̀ lọ rẹ̀ dáadáa sòrí àwọn ojú àwọn èèyàn yóò kú ọmọ ojú tẹ́ńbẹ́ nu على نعمة الاعتدال أدوك فلان لوري دو دبا إتايا نوالا يبين كتودا والله يبين كتودا kódà ẹni tí ń tan ẹnu àlọ́ ọ̀rọ̀ ojú òde lẹ́rù kọ́kọ́ra rẹ̀ náà kò ní fẹ́ ríra rẹ̀ náà sùkà tó pẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé orúnkún ló dì mọ́ kì sojú kùn. فإذا رفع رأسه استوى حتى يعود كل فقار مكانه يوتانا يبقى كل توكي توانا نيغا توانا كل توكي لا تنقو توانا أنا بيوا أزلو ربا تتتي بوكي بواراو تفادا تاير سمع الله لمن حمد ربنا ولك الحمد ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد النبي صلى الله عليه وسلم dúró títí سبحان الله fi padà sáyé rẹ̀ subhanallah síbẹ̀ làwọn lẹ́yìn gbàtà bá kó ń ebi púpọ̀ nínú wa ní máa tí òun bí ẹni tí gbẹ̀ngbà nígbà tó bá ti lè gbórí sókè láti kú bá kíá ni kékeré ẹsẹ̀ bí wọ́n wọn lè ní ẹlòmíì ọ̀fẹ́ náà ló tán ọ̀fẹ́ náà ló láti rí kódà ó sì lọ ilé ìrìn mìíràn nítorí pé ọ̀pọ̀ náà lè eléyìí mú kí gbogbo òórùn rẹ̀ náà ń kọ́ òde tó bàjẹ́ kó lọ sàánú wa. fẹ̀yìdà sẹ́ẹ̀dì ẹnìkan ẹnìkan nú àwọn àjẹmọ́ kírun lẹ́yìn ẹnìkan wá pé àbùkù mọ́ kí ni wọ́n tún wí lẹ́yìn rọ́bà náà lọ́sẹ̀rẹ̀ àbùkù òbí bẹ́ẹ̀ lọ. olóòórùn rò bóyá tí wọ́n sọ pé sẹ́mi àwọn ọmọ ìlú hamida náà ti là tá a pèlè bídíà tí ọ̀rọ̀ àti bùkátà fún un. sílẹ̀ bàbá tó fẹ́ mi Allahu liman hamida. ẹ̀ríkà ní ti ń ṣe làdá ni wọ́n á fi rabbana wa lakal hamdu hamdu. ẹ̀kọ́ ti fà á fún mẹ́ẹ̀ yóò yóò fà á fún gbogbo àdúrà tó bá fẹ́ ṣe ẹ̀kọ́ pàdé ẹ̀ wọ́n ti hamdu. yẹn tẹ̀ kaná lọ ẹ̀kọ́ máa lọ sí kíni sojú wọ́n واذكر ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماء wọ́n tẹ̀ lómi ọ̀fẹ́ ẹni wá bá ní bá wá kí ló tàbí sílẹ̀ ń sẹ́yìn kò ló tún wà ní gbogbo ẹ̀yìn òkú òun tó hàn wá tó nítorí pé a ní láti wá mà a ní ìdíwọ́ láti wá mà nípa ẹ̀sìn wa lómi òfin àti kírun bá gbogbo ọdún ogójì ọdún ẹ ọlọ́run ọ̀hún má mú ti délẹ̀ fa wọ́n á gbé irun rọ̀lẹ́ ayé ìgbélẹ̀ ilé má mú sí nkí irun òwúrọ̀ kùtùkùtù ayé ń pọ̀ sẹ́yìn ọ̀gbọ́n bí tó kùtùkùtù ayé ti rí ẹ̀ tó tó bá yẹ bí tó kùtùkùtù ayé ti rí gan rẹ̀ kí irun rọ̀lẹ́ ayé tẹ̀ ń da rẹ̀ express ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún tọ́pọ̀lọpọ̀ ń kí ọ̀yà pa pátápátá tí wọn àmẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀lá àríwá ìṣọ̀. فإذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما nígbà tí alábi wa sọlá àṣọlá bá forí kalẹ̀ wọn máa ń gbé ọwọ́ méjèèjì lélẹ̀ láì jẹ́ pé wọ́n tẹ́ wọn sílẹ̀ gbalaja nínú ìwáyà kan láì jẹ́ pé wọ́n ti apá wọn sílẹ̀ gbalaja ọwọ́ náà ní apá gẹ́gẹ́ bó ti jẹ́ pé apá òun náà lọ lọ títí déjìká ọwọ́ òun náà lọ bẹ̀rẹ̀ látòrí ọmọ àká ó ti parí sí èjìká rẹ̀ ń náà sọ pé kì í tẹ ọwọ́ rẹ̀ sílẹ̀ ó túnbọ̀ sí pé kì í tẹ́ apá rẹ̀ sílẹ̀ nítorí pé nínú àdìsí kan Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ẹ tẹ ọwọ́ sílẹ̀ nígbà bá forí kalẹ̀ gẹ́gẹ́ bí ajá tí ṣe máa lẹ̀ bí ṣe máa nawọ́ lẹ̀ nawọ́ yín sílẹ̀ ẹni tí wọ́n sọ fún àdìsí yín nu pé táwọn bá forí kalẹ̀ wọ́n máa gbé ọwọ́ wọn lélẹ̀ láti ti mọ̀ pé ànábì fún akọ́lọ́ méjì nínú àwọn egungun méje yẹn òun náà ni àtẹ́lẹwọ́ wa méjèèjì káfi lélẹ̀ dáadáa fífi lélẹ̀ ń ó túmọ̀ sí pé wà á gbé ìgúnpá rẹ sókè o ò ní na apá rẹ sílẹ̀ gbalaja bíi tajà eléyìí ni tó ń sọ fún anú gbogbo sì kọ́ kọ́ wa forí kalẹ̀ kéde kékeré di ọmọ ká rẹ̀ ní kùkù abẹ́dẹ̀ ìyẹn ni pé kì í nà wọn gbalaja bíi tajà yìí ti ká wọn gbéra kó forí kalẹ̀ bí ẹ bá tẹ̀ ká wọn gbéra kó forí kalẹ̀ báwọn ló fi rọrùn ọ̀dà tó pé wọ́n tètè wò orí náà ń kọ́ ó súnmọ́ kó tètè wò sọ ilé ìjẹ̀bù sílẹ̀ yìí pé rẹ̀ nìkan tó ń tó ń tẹ apá rẹ̀ sílẹ̀ sílẹ̀ gbalaja á kò fi ń tẹ̀sẹ̀ ẹ̀ kọ́ manhiyun an anabi kọ fún wa láti ṣe bẹ́ẹ̀ bákan náà sábàárẹ nìkan tó ká ọwọ́ rẹ̀ gbéra tó fi forí kalẹ̀ á sọ yẹ pé eléyẹ mukhalafatun mukhalifatun lis-sunnah torí ẹ eléyẹ ta kò sunna nílò Muhammad sallallahu alaihi wasallam tó ń gbé kéèyàn lè ká ọwọ́ gbéra forí kalẹ̀ àyàfi kọ́ dé pé orí orí kìí tí ó fi kalẹ̀ ó ti dín sí iye tí sọ yẹ pé ká máa fi torí ẹ ìwọ tí ọwọ́ àforí kanlẹ̀ ńkọ́ tó ti gbé o ọwọ́ méjì o ọwọ́ àfikà kanlẹ̀ ọ̀ọ́lù tó bá ti forí kanlẹ̀ ọ̀kan yóò fi kanlẹ̀ yóò àwọn kejì yóò mọ̀ fi ọ̀pàpọ̀ yóò mọ̀ ọ̀pàpọ̀ títí tí ègbórí sókè sọ́dá abẹ́ mélòó fi mẹ́fà wọ́n nígbà téèyàn forí kalẹ̀ kó tètè ọbẹ̀ kó sì dọ̀wọ́ padà téèyàn bá sì lè má ọ lọ́dà téèyàn bá lè mú mọ́ra kọ́ má ọ lọ́dà ìṣòro bá ṣe fún àǹtẹ́rì yẹn gbogbo ẹ̀ tó ti bàrẹ̀ lẹ́sìn lẹ́nu náà kí ló dé tí ibẹ̀ ń ọ àbùgbà tó bá débi irun wọ́n ti sẹ́kù bí àpọ̀rọ̀ bí àpọ̀ bí ìrìnjìnlẹ̀ ìgbà táwọn ibi sọ̀rọ̀ bá àti ọ̀nà orí kálẹ̀ wọ́n wọ́n gbé wọn méjèèjì lélẹ̀ wọn ò ní na apá wọn balaja gẹ́gẹ́ bí dájá wọn kì í sì ka gbéra gẹ́gẹ́ bí tọmọ sùkúl ṣùgbọ́n wọ́n forí kalẹ̀ lẹ́ni tó tún dojú ọmọ àkàtẹ́ rẹ̀ tó dojú rẹ̀ pàkébìlà wọ́n dojú ọmọ àkàtẹ́ wọn kọ́ alùkébìlà yẹn pé ẹsẹ̀ wọn nígbà tí wọ́n forí kalẹ̀ wọ́n náà ro rẹ̀ lọ́nà tí àwọn ọmọ àkàtẹ̀ wọ́n fi kọjú sí ìhà kíbla síbẹ̀ ni wọ́n náà máa ṣe wọ́n tó ti kó forí kalẹ̀ ọ̀tá ẹsẹ̀ sílẹ̀ ẹlòmí forí kalẹ̀ ọ̀tá ìdúwèsì ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ kan kọjú sí kódòs ọ̀kan kọjú sí àríwá subhanallah tó ti dábẹ́ àní ẹsẹ̀ rẹ̀ wàá dojú rẹ̀ kọ́ àlùkébìlà àwọn ọmọ àkàtẹ rẹ wàá dúdú ọkọ àlùkébìlà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà amúfẹ́lẹ́ yìí tí o bá ti fẹ́ máa bẹ̀ tó bá bá pẹ́ tó tó dé mọ́tíláṣí má máa pẹ́ o àmọ́ tó bá tó lọ́n bá kọ́ kíkọ́ ọ̀pẹ́ jọ̀ọ̀ta so try láti wo tẹ́tọ̀ èèyàn wà sójú try láti wo ẹsẹ̀ àwọn èèyàn bó lóṣè rí ó lórí sírí ó lè tẹ́lómi tàn wọ́n kàn da ẹsẹ̀ ilẹ̀ tó ṣe wù kékeré so àwọn èèyàn díẹ̀ lẹ́bi pé wọ́n nàró ẹsẹ̀ wọn wọ́n dojú àwọn ọmọ àká wọn kọ alùkẹ́bìlà ما تنام وإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى فإذا النبي صلى الله عليه وسلم كما كان تجين في أجورة كاملة أتتم إقاسي أتايا لفقني أين ركعتين wọ́n ní báyìí lànà bí ṣe máa ń jókòó àdìsí Abu Humayd yìí ó jẹ́ àdìsí kan tó dájú gédégbé nípa àǹfààní parí òun ló ṣàlàyé léyìí fún wa ó ṣe ìyàtọ̀ láàrin ìjókòó tó alákọ̀ọ́kọ́ àti ìjókòó ẹlẹ́ẹ̀kejì ó ní sáà bí sọ̀rọ̀ bá àdìsọ́nà tó máa ń gbé òun tó ju rákà méjì lọ wọ́n á máa jókòó lórí ẹsẹ̀ wọn àlàáfíà wọ́n á máa jókòó lórí ẹsẹ̀ wọn àlàáfíà wọ́n jókòó lórí ẹsẹ̀ àlàáfíà wọn náà sọ ọbẹ lóyún mi nà wọ́n wá gbé ẹsẹ̀ ọ̀tún ó gbé dìde dúró wọ́n nà lọ ẹsẹ̀ ọ̀tún lọ́nà tó fi gbé àwọn ọmọ àtàkì ọ̀tún yìí wọ́n mọ wà fìlà eléyìí là ń pè ní al-iftirash ìjókòó yìí ni wọ́n pè ní al-iftirash yẹn ni pé ká tẹ́ ẹsẹ̀ òsì sílẹ̀ kọ́ máa jẹ́ ìjẹ́ fún awọ ẹ̀dì wa. wà á tẹ ẹsẹ̀ rẹ àlàáfíà sílẹ̀ wà á gbé awọ ẹ̀dì rẹ lé lórí kó o sì dìtẹ́ fáwọ ẹ̀dì rẹ tó jókòó lé lórí. ẹsẹ̀ ọ̀fun wà wá nà ró rẹ̀ tọ́ba nà ró rẹ̀ ọmọ káàrí ọmọ owó yọ̀bọ̀ wà wùdúgbìlà eléyìí ni wọ́n ń pè ní alẹ́kìtìrọ́ọ̀ṣì. orí bẹ́ẹ̀ ni tí ìrun bá jẹ́ ìkojú rákà méjì lọ níbi àtáyà sàlákọ̀kọ́. wà ìdá jẹ́lẹ̀ sẹ̀fẹ̀ rákà àti àfihàn ṣùgbọ́n táwọn ìbá jókòó ní rákà ti gbẹ̀yìn bí kí wọ́n jó rákà mẹ́ta àbí kọ́ jó rákà mẹ́rin wọ́n á jókòó bí àtáyà lẹ́ẹ̀kejì ọ̀dàmàrèjìlọ olùyọ́sọ̀rọ̀ wà náà sọ wọn lànà bìtìmù lọ àdìsẹlẹ lọlá jókòó ní rákà tó parí ẹ̀rọ wọn jókòó lẹni tó ti dé wọn ti ẹsẹ̀ wọn tó síwájú wọn ti ẹsẹ̀ wọn tó síwájú wọn wá gbé ojúgun ojúgun ẹsẹ̀ ọ̀tún wọn ti ẹsẹ̀ òsì síwájú yóò fẹ́ lábẹ́ ojúgun ẹsẹ̀ ọ̀tún wọn wá fi awọ ẹdín ọwọ́ fi lélẹ̀. wọ́n wá ní àwọn ọ̀tún ọ̀tún lọ́nà tó jẹ́ kí àwọn ọmọ ọ̀tún náà wọ́n máa wúwo ní ní àtìsọ̀wọ́dù kájókòó pàwọ́ ẹ̀dí lélẹ̀ ní ìsọ̀wọ́dù ìjókòó alákọ̀ọ́kọ́ ìjókòó ẹlẹ́ẹ̀kejì oríṣiríṣi ọ̀nà ló náà tún gbà wá bọ̀ tó kú rẹ̀ sáàni wípé àwọn ẹ̀sìn rẹ̀ kọ́ yọ kalẹ̀ ẹsẹ̀ rẹ̀ tàlàfíà yóò sì bọ́ sí abẹ́ ẹsẹ̀ ọ̀tún wà wá náà ro ẹsẹ̀ ọ̀tún rẹ̀ lọ́nà táwọn ọmọ àkàtẹ̀ rẹ̀ ọmọ àwòwò yóò máa wà kébìlà tí a bá wọn fẹ́ jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì ńkọ́ bó láàmà jókòó àtúmọ̀ jókòó bẹ́ẹ̀ náà mọ́tẹ́rìṣì alẹ́kítírọ́ọ̀ṣì láàmásẹ́ láàrin ìforíkalẹ̀ méjèèjì ìyẹn ni pé olùjókòó tá a tó fara jókòó nígbà tá a máa ń sàtáyà alákọ̀ọ́kọ́ ni láàmà jókòó nígbà tá a bá jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì eléyìí ẹni tí súnà fi hàn wá nígbà máa ṣe alẹ́kítírọ́ọ̀ṣì irú ìjókòó tá a jókòó níbi àtáyà alákọ̀ọ́kọ́ yẹn tá a awẹ́ ti wa lórí ẹsẹ̀ ẹwọ́ òsì tá a nàró ẹsẹ̀ ẹwọ́ ọ̀tún bẹ́ẹ̀ náà máa jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì láàrin ìforíkalẹ̀ méjèèjì bẹ́ẹ̀ náà máa tẹ̀. lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah àwọn sọ wípé gbogbo ìjókòó pátákà fà nínú rẹ̀ kò bá jẹ́ ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì kò bá jẹ́ ìjókòó àtàyà alákọ̀ọ́kọ́ níbi tí òun ti ní àtàyà méjì kò bá ti jẹ́ ìjókòó àtàyà kan ṣoṣo tí ń bẹ́ẹ̀ nù gbogbo òjókòó yẹn tọwọ́rọ́ yóò jẹ èyí tá a fàwọ́ ẹ̀dí lélẹ̀ tá a ti ẹsẹ̀ òsì bá bẹ́ẹ̀ tọ̀tún tá a nàró tọ̀tún gbogbo òjókòó pátá nínú òun lọ́dọ̀ Imam Malik tọwọ́rọ́ kù tọ gbogbo òjókòó pátá lọ́dọ̀ Imam Abu Hanifa rahimahullah ìsirajì. ọba àtẹ́pẹ́ ìhun ní àtàyà méjì wọn àmọ́ látàyà méjì gbogbo ẹ̀ wà á jókòó lórí ẹsẹ̀ rẹ̀ òsì wà á ẹsẹ̀ ọ̀tún ni. ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmed àwọn fi àdéhìí Abi Humayd as-Sa'idi sílẹ̀. gbígbé tí bá jẹ́ tó ní ìjókòó ẹlẹ́kejì ọmọ ẹ̀jẹ̀ kínní àtàwárò ìdáfàwọ̀ ẹ̀dìwà lélẹ̀ dáná ro ẹsẹ̀ ọ̀tún. tí ìrun bá wọn jẹ́ pàtà yàtọ̀ ṣoṣo lónìí ńkọ́ bí ìrun àsùbà bí sọ̀látù jumu'a tó láti máa ṣe. lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í wọ́n ní gbogbo òjókòó tó bá ti kán bọ́ sí sálámà kò bá ọ̀kan náà lọ́wọ́

lọ́wọ́ yẹ wọ́n àwọn àyè àlàyé tó ṣe ẹni nípa àwọn tó ní àdáyà méjì kò sàlàyé fún wa báwo làwọn ẹbí ti máa ń jókòó ní ìrànwọ́ tó jẹ́ pé àdáyà kan ṣoṣo lọ́wọ́ àbẹ̀ ṣùgbọ́n a rí nínú àdéhùn tiẹ̀ wípé jókòó tó súnmọ́ sísálànà àlẹ́bí ti tọ̀wọ́ rúkù níbẹ̀ wọ́n fa awẹ́ ìdílé níbẹ̀ torí ẹni sábì ti sọ pé ìgbà tó ti jẹ́ kéèyàn tó kàn kó sísálànà àlẹ́bí fa awẹ́ ìdílé lẹ̀ gbogbo àdáyé tó bá ti kọ̀rọ̀ sí sálámà kò bá jó nìkan náà ni àbáwọ̀ ìdílé lẹ̀. ṣùgbọ́n ahmed òun sọ igi rárá nítorí sábà wà níta àkókò méjì sàrèdí lẹ́yìn rákà méjì fìràṣì náà nàbì sí. èyí tó túmọ̀ sí ike fìràṣì náà láàmà sí tó bá yẹ kí rákà méjì láàmà sí sálámà. sọ ìdí ìrìn tó fi jẹ́ pé òun bá ti ní ìrun àsùbá àbí kò ṣe fìràṣì àwọn olùmọ̀ọ́ká ti sọ̀rọ̀ rẹ̀ tájú ṣùgbọ́n ìta tọ́kẹ̀tì wa balẹ̀ sí oníkẹ́tọ́ akérátà méjì ni ìfìtìrọ́ọ̀tì láti tẹ́lẹ̀ ìrun júmọ̀ sọ̀lá tó sọ̀ àbáfẹ́ láti láàárọ̀ méjì méjì gbogbo ẹ̀ àmì ìfìtìrọ́ọ̀tì àgbẹ̀wò ìdíwà àjòkòlé orí ẹsẹ̀ òsì àná rẹ̀ ọ̀tún àmì tó bá yẹ a àtọwọ́rọ̀ ẹ máa gbàgbé o ike gbogbo ẹ̀ pátá náà àtẹ̀tùkú gbogbo ẹ̀ ní tọwọ́rọ̀ àtẹ̀tùkú gbogbo ẹ̀ ní fìrọ̀ àtẹ̀tùsí ìyapa láàrin tó bá látàyà méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ súnà là ń tọ́ka sí o kò túmọ̀ sí pé ọ̀ràn àyàn lálá gbẹ̀gẹ̀dẹ̀ mo sì gbọ́dọ̀ jókòó náà ìjẹ́bẹ̀ ẹ̀rùn rẹ̀ ọ̀bàjẹ́ rárá o nítorí pé eléyìí إشارة إلى هيئة من هيئات الصلاة وترك امتثال الهيئة lẹ́yìn tọmọ pẹ̀lú ọlọ́pàá àlàyé ni nípa àwòrán báwo ló ti ṣe nǹkan kan nínú sẹ́ẹ̀rùn tábà wá fi àwòrán yàn sílẹ̀ kọ̀bàrún jẹ́ yẹn kí tọ́ba jókòó bó ti wá báyìí kọ̀bàrún rẹ jẹ́ tó ṣùgbọ́n o ṣera rẹ o ṣòfò ládàá sòsí ṣòfò ládàá ọ̀bàrún jẹ́ torí ẹ̀ ló ti jẹ́ kí tó bá lè mójútó lọ́dà rẹ̀ ìyẹn kí tìrùn bá ti jẹ́ pé àtàyà méjì lọ́ba ní bíi sọ̀lá tàbí sọlá ẹsẹlẹ àwọn ìjókòó alákọọkọ ńkọ àti ìfìrọṣ ẹnikẹ́ni kí ni jẹ ìfìrọṣ lágbára ẹsùn yẹn ìtumọ̀ rẹ̀ ó ní pé á gbé awọ ẹdí wa lórí ẹsẹ̀ wọ á wà á nàró ẹsẹ̀ wọ ọ̀tún lọ́nà tí àwọn ọmọ ta rẹ̀ kọ tó dojú pàṣẹ là sábàtì wa lórí àtàyà ti parí á jókòó tọwọ́ rókẹ́ni lẹ́ni tó ṣe é gbégbé ni ó fi awọ ẹdí rẹ̀ ó fi lélẹ̀. ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ òsì ó kì wá bẹ́ẹ̀ tọ̀tún ọwọ́ àna rẹ̀ tọ̀tún sọ eléyìí láti máa ṣe nù. ọ̀dà tí àwa lè ṣe àlùkẹ́kọ̀ọ́ àlùkẹ́kọ̀ọ́ òní jíjókòó oríṣi kẹta fún èyí tó wá nínú òun igi tá a lè ṣe àlùkẹ́kọ̀ọ́ nítorí pé nínú nàbí hadith نهى النبي صلى الله عليه وسلم عن الإقعاء الإمام النووي رحمه الله تعالى wọ́n ní gbogbo àdéhìí tó wá nígbà ẹ̀nàyọ̀ àmì ìtẹ̀fàá wọ́n ní gbogbo ẹ̀ bí ẹ̀ka ní ìdàgbà àyíká ọ̀nà tí wọ́n gbà wá gbogbo ẹ̀ lọ́jọ́ ọ̀nà táwọn àdéhìí tí wọ́n ti náà lẹ́nu sọ̀rọ̀ wá àdùsọ́lẹ̀ tọkọ̀ fún wa láti jókòó àlùtẹ̀fàá nínú wọn ní gbogbo ọ̀nà táwọn àdéhìí yẹn gbà wá kọ́ wọn lẹ̀ ṣùgbọ́n àdéhìí ẹnìkan wá ó fi léèrè ó ní kí lè rí sí àlùkẹ́kọ̀ọ́ òkú sọ́lá iná nàrọ́ọ̀hù من الرجل إنا نراه جفاء من الرجل في الصلاة إنا نراه جفاء من الرجل في الصلاة torí pé àwa ka ìjókòó ẹ̀kọ́ àṣì àkàkọ́ ìlẹ́kọ̀ọ́ téèyàn máa ń ṣe nínú kí lẹ́yìn sí Ibn Abbas wá dáhùn pé الإقعاء أبي الإقعاء سنة الإقعاء سنة إنما تتطور فيه هم بين واقع وني بل هو سنة نبيه بسنة النبي صلى الله عليه وسلم ترى الإمام النووي رحمه الله يعني حديث يوسف الثاني وممكن أن علماء في يقع هو العنوان àwọn àdìsí tó sọ pé àgọ́dọ̀ fẹ́ ìkọ́ lọ́dọ̀ ẹlòmíì àwọn olè wò ó pé sọ̀hìn ni bọ̀dé mọ́mọ́ náà wá gbogbo gbogbo ẹ̀rọ tó gbà wà kó fẹ́fẹ́ rí lọ lọ́dọ̀ àwọn tó sọ̀hìn lọ́dọ̀ àwọn fọ̀hà àwọn sọ ike ìfàá kò tọ́ka sí nínú rẹ̀ pẹ̀lú àti tuntun fẹsẹ̀ rí lọ yìí kò burú kí n sì ìfàá nínú rẹ̀ ṣùgbọ́n kí ni jẹ́ ìfàá ẹ̀náwó ni wọ́n mọ̀ wọ́n ni kí n sì kú ọ̀nà ẹ̀sẹ̀ síwájú àkókò ẹsẹ̀ ẹ̀kọ́ náà lọ ẹsẹ̀ rẹ̀ báyìí kọ́ wa nà ọwọ́ sílẹ̀ báyìí. eléyìí ọ̀rọ̀ kẹ̀lé àìsàn wà á lọ́n torí bẹ́ẹ̀ náà ládàá wọn jókòó. ẹgbẹ́ òbí lọ́sẹ̀ kọ̀kọ̀dá kó ládàá jókòó. yóò fi ìdílé lẹ̀ yóò nà ọwọ́ ẹsẹ̀ rẹ̀ síwájú àì tó wà nà apá tó bá jẹ́ kó kàn nínú àwọn àdé tó làbọ̀dọ̀ tó gbòòrú tó kú ìbá pẹ̀pẹ̀ nílẹ̀ tó dábàá lè sọ kàdé o. àwọn alóòtú kúrò àlóyè bàbá àkọ́kọ́ àlóyè sọ. eléyìí wọ́n jẹ́ ìgbọ́n kọ̀ọ̀kọ́ wa. nípa àti inú àbá ìwà tó kàdé pé súnà ànábì wa yìí kọ́ mi. olóyìn bá jókòó kánà ro ẹsẹ̀ wa méjèèjì. káwa kánà wẹ̀ tiwa méjèèjì ká gbé àwẹ̀ tiwa méjèèjì lórí ìgbésẹ̀ wa méjèèjì. àlejò àbùsùn ọ̀wọ́ wí wọ́n ní sàǹbà ń jókòó orú ìjókòó láàrin ìkórè kalẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan láàrin ọjà nítorí gbogbo wa nínú àdé ìfẹ́ sáà lẹ́mí máa ń tẹ̀lé àlejò wa láàrin ìkórè kalẹ̀ méjèèjì tó bá jẹ́ sílẹ̀ kan láàrin ìyẹn tó báyìí láàrin oníkàlẹ̀ méjèèjì tó jẹ́ oríṣi ìjókòó kẹta tó wá nínú ẹ̀. sọ̀rọ̀ ìfihàn wa pé hadithu Abi Humayd as-Sa'idi radiyallahu anhu òun náà ń bẹ nínú àwọn hadith tó jẹ́ kí wọ́n jẹ́ rúmẹ̀t nínú àlàyé báwo la Nabi Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ti ń kírun. yàtọ̀ sí àwọn ẹ̀kọ́ ńláńlá tá a ti rí kọ́ nínú hadith yìí á rí pé gbogbo sàábé kò sí sàábé kan tó jẹ́ sàábé wá wòrán kò sí sàábé kan nínú àwọn sàábé ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ sàábé tó wá wòrán oníkálukú nínú wọn ìlọrọrùn sàlẹ̀ sàkọjọ pẹ̀lú àwọn ààrùn nàbí sallallahu alaihi wasallam wọn wá lo ìjẹsàábé yẹn dáadáa débi pé oníkálukú wọn ni wọn jẹ rọjò lọ ọmọ wọn ọmọ tó ń fi oníkálukú wọn lọ́dà gẹ́gẹ́ bí àlùmọ̀ tá a kójọ káyọ̀ èèyàn kan àbí èèyàn kan tó dé àlùmọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé oníkálukú wọn gba àwọn ẹ̀gbà wọ́ọ̀rọ̀ wá fún wa láwọn ètò ṣe pé tí ọ̀gá sí ẹ̀gbà wọ́ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí làbá ti mà nínú òfin ọlọ́run ọba wa ó sì túmọ̀ sí pé àwọn sàábé tí wọ́n máa ń wo ohun ń ṣẹlẹ̀ wọ́n ń wò ó láwò gbọ́yé ni àwòpalẹ̀ máa ti ṣe àlàyé rẹ̀ fẹ́ni tí ò rí yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe rí ní ìrọ̀lẹ́ ayé tó ṣe pé wọ́n mọ owó tí ń ṣẹlẹ̀ wọ́n sọ mọ owó bọ̀ pé àwòkán kù kìí ṣe pé àwòfẹ́ ṣàlàyé rẹ̀ fẹ́ni tí ọ̀la àǹfààní àti rí nítorí pé ó bẹ nínú àwọn èèyàn lẹ́gbẹ́ ọwọ́ ń ta demonstrate lónìí báyìí yóò mọ̀ gbé síra wọn ni ó lè sọ ìtìrọ́ọ̀tù di alẹ́ bàá kọsọ ìkàá òde kíni àtàwọn ọ̀rọ̀ sábẹ́ olóyìn náà ó fẹ́ kíni ẹ̀ wọ́n kà sẹ́tọ̀ ní òde àlejò wọn pè báyìí máa ṣùgbọ́n ìwà ọ̀rọ̀ sábẹ́ ó sọ pé mo rí àtẹ́bí sọ̀rọ̀ àìsọ̀rọ̀ wọ́n ṣe báyìí báyìí báyìí báyìí ìgbà tí wọ́n sì ń jẹ́sẹ̀ yẹn ẹ kíyèsí o sábẹ́ ń jíṣẹ́ tó rí ó ń jíṣẹ́ tó gbọ́ ní iwájú akẹgbẹ́ rẹ̀ yẹtí kó da tó dìgbà táwọn sábẹ́ yòókù tó kú. wípé ìgbà táwọn ẹlẹ́rìí wọn ti wà lọ́rùn ni wọ́n tó dọ́rọ̀ lẹ̀ rárá àwọn ẹlẹ́rìí wọn ò tí ì lọ sọ̀rọ̀ ni wọ́n ti sọ tí wọ́n rí. so that ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó bá dàbí irọ́ àwọn yẹ kárẹ́ ní tí ọjà wọn rọ́ mọ́nà ó kárẹ́ nìkan tí wọ́n sọ pé no ètò ọ̀sán kò rí bẹ́ẹ̀ àti rí bẹ́ẹ̀ subhanallah subhanallah àwọn mi tó yẹ pé ẹnìkan ni wọ́n wọ́n kan sì gbọ́ sì ọwọ́ abéèrè pé nínú ogun ọmọ ọmọ òun Abubakar ní àárí kọ́lọ̀ ń dákọ̀ màmá màmá náà Al-Qur'ani pé wọ́n lógún àti ìrìkọ́ súnà àmì ìpadà wa. àwọn tó nílò aka ìtàn gbọ́nù kéde pé sí bá sọ pé sí a ah, tó wa torí ẹ tí wọ́n bá mọ ẹ̀kẹ́ tí wọ́n á di ọ́ léèrè ní ìsìn wọ́n á sọ pé tọ̀ ṣé ọ̀la ẹ padà wá lọ́sẹ̀ tó mọ̀ ẹ padà wá lọ́sẹ̀ tó mọ̀ lórí fóònù yẹn ti bèrè wọ́n ti mọ̀ wọ́n sọ pé ṣé ọ̀la tó bá ti bí ẹ̀kọ́ wákàtí kan kẹ́tọ́ fóònù padà ìjọba tó bá ti wà wára tó bá ti gbé ẹ̀kọ́ gbóná mu ó dájú pé kí ni ọ̀sẹ̀lẹ̀ gbígbó èyí ti pé ó jó lásán gbígbó ni gbogbo ọ̀nà fún ògbó dànù tó torí di eléyìí báyìí Abubakar ti kọ́ padà wá lọ́la obìnrin ti ṣe lọ́tà yìí lọ Abubakar béèrè ǹjẹ́ nìkan ni wàá gbọ́ fún Ànábì sallallahu alaihi wasallam ó ṣe ìdájọ́ kíkọ́ fún ìyá ìyá nìkan kabi nínú ogún ọmọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni Muhammad ibn Maslama ló dìde ó ní bẹ́ẹ̀ mo rí Ànábì sallallahu alaihi wasallam tó fún ìyá ìyá ní ìdá kan nù mẹ́fà yìí. Abubakar ọ̀gbọ́ ọmọ nípa rẹ̀ so èsì pé ń dá ọ̀ but síbẹ̀ náà sì ni ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀ wò mí ra ni síbẹ̀ náà ni ẹ̀wọ̀n àwọn ńlá ká inú ìlúgbọ́ sọ pé ṣé èsì pé rọ́ọ̀lọ́ ń pa ojú rẹ̀ báwọn ẹ̀wọ̀n pé wọ́n á ti sọ bẹ́ẹ̀ fún kọ́dà tó dúró sẹ́wọ́n pé kò tún ní gbọ́mì mọ́jọ́ mi síbẹ̀ náà sì ni àlùmọ̀gẹ́ ìrọ̀kùnrin ṣọ̀rọ̀ ọparí tó eléyìí fi hàn yín pé káàtì ẹ̀ pé ẹnìkan sọ nǹkan sẹ́lómi ọ̀gbọ́n rí ẹnìkan wọn mọ ọ̀nà táwọn ọmọ bíi ti wáyé gẹ́gẹ́ àlè ìbí náà àbítọ́ ìrọ̀lẹ́ bí ọgbọ́n ọ̀hán ó ní tí mo máa ń gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àná ìṣòro ọlọ́mọdé tọ́pọ̀ tí mo bá wọn bọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àti ọ̀nà tí ń gbọ́ lẹ́nu ànábì tààràtà náà kó àwọn ní access láti gbọ́ lẹ́nu ànábì tààràtà ànábì bẹ pẹ̀lú wọn tó máa ń gbọ́ lẹ́nu ẹlòmíì ṣe tàhílẹ́tò máa tọrọ pé kó búra fún ànábì sọ. وحدثني أبو بكر وصدق أبو بكر أبو بكر sì sọ fún mi nípa ànábì صلى الله عليه وسلم òdodo la Abu Bakr sọ yẹn ni pé ìyẹn sínú ẹjọ́ sọ fún torí pé Abubakar kẹ́ni ọ̀sẹ̀tẹ̀ tó bẹ́ẹ̀ ni tí ọ̀táwọn ọba ti tààràtà àwọn lọ́nà tí máa fi mọ̀ pé lọ sọ àbí gẹ́gẹ́ rò pé àwọn sábẹ́ ọ̀jí sí sọ́lá àti àwọn kan kó kúkú mọ̀ rárá rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ẹ̀ nígbà tó gbàtí òdùgbọ́ kí Umar ọ̀dà ó ti sì pẹ̀yìn dà lọ Umar bá wa ra mu kí ló dé tó padà ó ní àná sí nǹkan kẹ dáhùn ní àná ìṣubú àti náà sọ pé tí èèyàn bá ti kọlọ̀ sí lẹ́ẹ̀mẹ́ta tó o bá ti sílẹ̀kùn kọ̀ǹsọ́rí máa lọ ó ní àkótó kíkùn ọkọ̀ sá ẹ̀kejì fún àpárọ̀ bá dẹ̀bi òwúrò gẹ́gẹ́ bí ẹni tó rí tí ń ké súrà

tuntun ara nàbí sọ báyìí ó dì mú ọdọdọ àwọn tàbí ń gbọ́ sọńtọ ọsọ lẹ́yìn gbọ́ bá nàbí ọsọ kankan pẹ tó bá kalẹ̀ kọ náà gbọ́ pé báyìí báyìí báyìí báyìí gbà náà ni ó máa tó tulẹ̀ ilé ìtumọ̀ sí pé àwọn tàbí yẹn tuntun wọn rí wọn sọ wọn ò parọ́ wọn ò sì yí pé ńgbà táwọn tàbí yòókù bá tó kú sí ìwọ ọmọ ẹni tó kọ́kọ́ ọmọ ẹni tó kù kẹ ojú ara wọn náà wọn tuntun kọ́ńtà ìlú mi kan yébí ọkùnrin ọ̀rọ̀ bíi ọmọ àwọn

torí àgùntàn mẹ́rin ń fún wa lóru nípa nítorí ń fún wa lóru nípa nítorí ntó ń rí kò tí ń tí ò rí dáná òfin kan tó nù èyí tí mo rí kò tí é tí ì rí dáná nítorí pé tèmi rí ni mò ń sọ èmi ò méjì ẹlòmíì rí tèmi ò rí torí rẹ̀ èyí tèmi rí kọ̀ọ̀ta kò rí tèmi rí ntọ́kàn wà mẹ́rin ni kígbà tí mo bá ti gbọ́ nípa ẹ̀tẹ́ mi ò rí màá tún fi ìmọ̀ tuntun kún ìmọ̀ tí mo ti ní tẹ́lẹ̀ torí ẹ̀ lẹ́yìn ìjọba bóun ni agbóhùn méjì nìkan ló ṣe ríran rí pé Ànábì sallallahu alaihi wasallam ó ṣe yàtọ̀ láàrin ìjókòó àtayà alákòókò àti ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì láàrin kàfọ̀ọ̀lọ́ọ̀hìn yóò bóòlù àti wàá di pélé wọlé nígbà táwọn yòókù òsè ya pa wà àwọn ẹgbẹ́ eléyìí bá wọn pè ní ziyadé tó sẹkọ wọ ziyadé tó sẹkọ sí mọkúbóòlà àlékún ni tó látọ̀dọ̀ ẹni òdodo àlékún tó wà tó látọ̀dọ̀ olódodo kọ àgbà tètè lè bá ti yé wa eléyìí jẹ díẹ̀ nínú tó wá nínú àwọn ẹgbà wa àbúkù mẹ tó gbà wá nípa báwo ni wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣẹlẹ̀. lẹ́yìn eléyìí wọ́n tún mú àdìsí kan wá fún wa ilé jẹ́ àdìsí àrí ibn Abi Talib àdùsùlẹ̀ àdùsùlẹ̀ eléyìí fi hàn wá pé àmúkàtà láti wá ìmọ̀ nípa ìsìn wa ọsẹ bùkátà láti jẹ ẹni tí ó máa fi ń tà gbọ́ yìí tí fi ṣe wà kéde ká máa dájọ́ ká máa dájọ́ ká máa dájọ́ títí gbogbo ìtẹ́ máa ti ń gbọ́ ẹgbẹ́ wọn ti ṣe wà ó gbogbo ìtẹ́ máa ti ń gbọ́ ẹgbẹ́ wọn ti ṣe wà ó nítorí kó lè bàa jẹ́ àwíjàre fún yà kó má bàa jẹ́ ìbàlẹ́jọ́ ọlọ́run wa kúràn wa lọ́wọ́ lórí àti máa ti sá àtọ́ ẹgbẹ́ wa kó ṣe ní àwíjàre fún wa kó má ṣe ní ìbàlẹ́jọ́ سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب rárá kò ní ìrọ̀ kò ní ìrọ̀ ọlọ́sàáyé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àlùkí àwọn mìíràn tó bá jẹ́ pé ó fi iwájú kalẹ̀ imú lásán ni ó fi kalẹ̀ ó fi iwájú kalẹ̀ ó fọwọ́ méjèèjì kalẹ̀ ó korúnkún méjèèjì kalẹ̀ ó fa àwọn màkà méjèèjì kalẹ̀ ṣùgbọ́n mú lásán ni ó fi kalẹ̀ torí báwọn akókò tó máa sọ fún yẹn sojú orí náà ni wọ́n gbà lérò so àfàhìn ní pípọ̀ nírun torí báwọn sọ̀rọ̀ nígbà tó ń sọ pé umirtu an asjuda ala sab'ati a'dha tàbí ala sab'ati a'dhumi ànábì tọ́ka sí iwájú àti mú ẹyọ̀kan ó sì tọ́ka sí àtẹ́lẹwọ́ méjèèjì mẹ́ta orúnkún méjèèjì márùn àwọn ọmọ kàtẹ ẹsẹ̀ méjèèjì méjì pẹ̀lú ìtumọ̀ sí i pé agbọ́dọ̀ nípa àforí kalẹ̀ sí orí àwọn oríkèé méjèèjì yẹn pàtó jẹ nítorí forí kalẹ̀ níjú bá ti bẹ́ẹ̀ kò ní nà. نعم من أجل حديث مالك بن حويرث رضي الله عنه التجاري في في يقول عليه الصلاة والسلام كما قال في كل خفض ورفع níbi gbogbo lílọ rẹ̀ àti gbogbo ìsókè àdéhùn yẹn ti fẹsẹ̀ rẹ̀ wà nílẹ̀ káyé àtàwọn síra àdéhùn rẹ̀ ṣùgbọ́n ìyapa tó wà ó dá lórí ọ̀rọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma nínú Sahih Bukhari àti Muslim ó ní àyẹ̀dùnmọ̀ ń gbọ́ sókè níbẹ̀rẹ̀ rẹ̀ àtìgbà tá máa lọ sí rògbò àtìgbà tá máa gbórí sókè láti rògbò àtìgbà tá máa ti ṣe lọ sí rákẹ́lẹ̀ kẹta ànábi ti ṣe bẹ́ẹ̀ nígbà tó wà bá forí kalẹ̀ wọn èyí ti ṣe bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ wa so òun ṣe náfíù àdéhìí Malik ibn Huwairi òun ṣe ṣe ìgbà láti ti mọ nínú òfin ibi àdéhìbá tó mọ̀kàdánù àlùmẹ́sì ẹjọ́ fẹsẹ̀ nǹkan rinlẹ̀ láti síwájú láti síwájú ẹni tó ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ pé bíbá ẹ̀ eléyìí ẹ̀ka tó lè lò bẹ́ẹ̀ àwọn àdéhìí méjèèjì gbọ́dọ̀ jẹ́ mọ́tẹ̀ká fìhà wọ́n gbọ́dọ̀ tó dọ́gba سبحان وفادك ابن عمر لا باجو حديث مالك بن الحويرث له قال لك عبد الله بن عمر هو من صحيحين هو من صحيحين سو انت تريد لي باي حديث مالك بن الحويري هو ناس الحويرث هنا ضرافة ثانية وسوف شاتم انت تريد في آه، رواية الثقة مخالفة لرواية من هو أوثق منه فتكون شاذة رواية أو لجدني tọ́tako rìwáyà ń tọ́jú lódodo jùlọ torí rìwáyà yẹn lọ́wọ́ àṣàrà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòsàn àti àwọn àtẹ̀tọ̀ ṣùgbọ́n tá a bá wò dáadáa á rí i pé wọ́n dájọ́ pé ṣùgbọ́n òun bẹ́ẹ̀ ó ti pọ̀ jù tó ìmọ̀ ló ti lẹ́kọ̀ọ́ tó kọ́ ara rẹ̀ sí ìmọ̀ ìgbé ibi láti máa gbọ́ sókè òun náà lè dá àbúrò láti ọmọ àṣà yàtọ̀ sí ìfowópamọ́ àbí ìfẹ́ máa rí ìfẹ́ ìfowópamọ́ ẹni tó bá ti àrí tako àrí ìdájọ́ bá ti ẹlò ẹlò àtijọ́ ẹ̀ tó bá ti sọ̀rọ̀ ní ara ìdájọ́ pé yóò fọ́lẹ́ ìjẹ́lẹ̀ ìdájọ́ bá tàbí tó bá ti bẹ̀rẹ̀ lára. alhamdulillah jaja tó bá fi tó bá fi ahọ́n kan yìí lára nítorí olókùn kẹ́lù kan sọ lábẹ́ òṣèré àti ó pẹ̀lú pé ó kẹnu bọ náà abọ́ yọ ara ọ̀kẹ́nubọ̀nù abọ́yọ ahọ́n ilé wọn tó wúlò. so dájọ́ bá fa akọ̀tàn lára onísọ̀ọ̀pọ̀ ni àbọ̀ onífọ̀ fún onífọ̀ àyàfi tó bá rí gbẹ̀ǹdẹ̀ lẹ́nu rẹ̀ ó fi tẹ̀ yí ọ̀la nítorí pé ara rẹ̀ kìí sáwọ́ igba àbáwò àbí rọ́bà so ara ti aṣọ ni adébísí dá lórí pé tó bá kẹnu bọ inú abọ́ ńlá fún un àmọ́ ara rẹ̀ àmàdé ti kàtó sọ pé ọ̀fọ̀ ọ̀fọ̀ ara rẹ̀ àyàfi tó bá gbé ẹ̀gbin ń bẹ lára ajá yìí lẹ́nu ajá yìí ẹ̀gbin ló fi yí ọ la ẹ̀gbin lọ́fọ̀ nù tó bá ti jẹ́ pé ẹ̀gbin máa ń bẹ lẹ́nu rẹ̀ tó bá fẹ́ fọ́ nù eléyìí ẹ̀ ń fi nọ́mbà sí fọ́ nù tiẹ̀ mọ́ ọjọ́ ìbùsùn jẹ́ lọ́dà bá rẹ̀ nìkan tó ń fọ aṣọ rẹ̀ torí pàjá fẹnu kan la tó ti fẹ́ lẹ́nu ajá yẹn á fi lè rìkọ́ mẹ́rin wa tọ́ba mẹ́rin pé wọ́n ní tọ́ba kẹnu bá bọ́ àwọn àpè aṣọ rẹ̀ dàbí àkọ́kọ́. wọ́n ti ẹ̀mí má ti tọ̀wọ́rọ̀ èyí tá a bá pàwọ́ ẹ̀sìn lélẹ̀ níbi ìtají alẹ́ kejì káwọn bá ní ẹni tó alẹ́ kejì wà lára dáadáa tọ́lá ti mọ̀ pé ká kó ti fún níbi pé ká jókòó pàwọ́ ẹ̀sìn lélẹ̀ kẹsẹ̀ àlàáfíà gbọ́ abẹ́ ìtọ̀tún láti nira wọn lára kò sí tó burú kò sí tó burú nítorí pé làwọ̀ rọrọ wọn là rí rọ wọn là nira wọn lára tó èèyàn máa wo ipò tó ń wà bóòlù ti lè fanira sí bóòlù ti lè fanira náà ẹjọ́ ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ èèyàn lọ́wọ́ táwa ń kí àwọn sùúrà tó yẹ ká ti àwọn àyà tó yẹ sùúrà tó yẹ ká ti sùn láti pè torí àwọn ìmáàmù tó máa ń sùn àwọn òbí. kẹ̀sì jù lọ́dà àmọ́ tẹ́ bá sùn kòkòrò èdè tí kẹ̀sì jù ti dà òun náà ní gbogbo bí tẹ́ bá ti ka Al-Qur'an débi ayé tó sẹ́jìdà tẹ́ bá ti lè forí kalẹ̀ ìbànújẹ́ ńlá ní fún ọ̀ṣẹ̀fọ̀ ìbànújẹ́ ńlá ní fún ọ̀ṣẹ̀fọ̀ bó tilẹ̀ jẹ́ pé kọ̀tọ́ ká máa máa máa ta kọ̀tọ́ ká máa máa máa ta lórí ká máa kókòlópa àwọn èèyàn wọn ọ̀mọ̀ nípa gbogbo olóǹkà wọn wọn ọ̀mọ̀ nípa gbogbo olóǹkà wọn gẹ́gẹ́ bí ẹni tí ń béèrè pé ìmọ̀mù àwọn ó fi dúró fún òṣèlú dúdú sáwọ̀ àti ẹni tó ti ká kí ó lébi ayélujára ló ti forí kalẹ̀ ìmọ̀mù tó wá padà dúró wọn á retí pé nígbà táwọn bá sálámà àwọn forí kalẹ̀ lẹ́yìn ìdìbò ó ṣe mí ìmáàmù ò ṣe lẹ́yìn ìṣòro adáwà ara rẹ̀ lẹ́yìn ìṣòro ẹ̀sàlàyé fún àwọn ẹ̀yìn ìkó yé wọn lẹ́yìn náà wọ́n ẹgbẹ́ sì máa ti yé wọn náà dá kókó sì kọ́ wọn ká ẹ̀sù sẹ́dá torí kíni. sọ àmọ́ kìí ṣe ọ̀ràn yẹn kó orí kalẹ̀ kẹ́bí ọmọ ọ̀gbìn ọ̀gbà ọ̀hánú kó ti ti ká ẹ̀sù sẹ́dá lórí mímbà ó forí kalẹ̀ ó tún kàńgbà míì kò forí kalẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó ní ká àwọn ọmọ ọ̀nà sùnà kẹ́ni wọ́n pé bẹ́ẹ̀ ni sùnà tó bá ṣe kò ṣe ọgbà lára tó bá ṣe ọ̀gbẹ̀ ṣe nà. ìjókòó mẹ́ta rẹ̀ o pọ̀jù àlàfíìrọ́ọ̀ṣì lọ́mọ ẹ̀sẹ̀ títí tó fi débi sísálámà tiẹ̀ sísálámà tiẹ̀ ẹ̀yàtọ̀ sí sísálámà ìmáàmù ìwọ pẹ́ kojú dé jókòó mẹ́rin ló jókòó ní ìrun magre ikọ̀ báyìí máa ń lórí àtàyà alákọ̀ọ́kọ́ òjókòó wọ́n tún tàtàyà ẹlẹ́ẹ̀kejì òjókòó ìgbà tí lèèmọ́ mùsálámà kan dìde òkìlákà àti ẹlẹ́ẹ̀kejì òjókòó òtún dìde òkìlákà ẹlẹ́ẹ̀kẹrin òjókòó àtàyà mẹ́rin ní sọ̀rọ̀ àti lọ́kọ̀ eléyìí làtàyà tó lè pọ̀ jù náà tọba ti rẹ lẹ́yìn ẹgbẹ́ kó jókòó tó ọmọ jókòó yẹn wọn máa jókòó ìfìrà ní ìjókòó tẹni tó fi àwọn ìgbìmọ̀ lórí ẹgbẹ́ àlàáfíà títí ẹgbẹ́ ayé tó fẹ́ sálámù náà. dáadáa dáadáa súnà yìí súnà nàbì sọ̀rọ̀ wá àlè súnà ní ká fi bàtà kírun lókun ìgbà tó o bá ti fi bàtà rẹ kó gbẹ tí o ti pẹ́ o lè fi bàtà kírun. àwọn àwọn òbò lọ fẹ́ gbé bàtà gbà. tó fi kí ọ nítorí pé ọ̀dọ́rọ̀ yóò kò sí àyè fún ọ nínú ṣẹlẹ̀ aláṣọ ní àwọn èèyàn tó bá ń kó bàtà ẹbí tí yóò tó fi wọ́ títí ká tó ti mú ẹrú fáin fáin tó ti fi kó gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ ọwọ́ àgbẹ̀ ọyọ́ kíláàsì ọwọ́ àti tẹnimọ́lẹ̀ ọkà òkú ni ọ̀pẹ́ yé wa ọkà òkú torí pé ìtọ́ bẹ́ẹ̀ sìn ẹbẹ̀ ti súnà ètí súnà ni pé olùkí bàtà kí torí ẹ̀ nígbà tá a yẹ ti da ikú wọn tẹ́nu ọ̀gbọ́n mọ́sálásí àbẹ̀rẹ̀sọ̀lá àti kò sí nǹkan tó bẹ̀rẹ̀ ní mọ́sálásí àbẹ̀rẹ̀sọ̀lá àti ìpa ẹni àtòkúta òròkóyè wọn á gbé bá tẹ̀lé ìrùkú wa náà níbo ló gbé gbà ìbò orí ìrùkú náà ló gbé gbà orí ìrùkú náà ló tún ti dúró kò sí wàhálà bọ̀t ní ìsinmi mọ́sálásí ti wà lónìí ilẹ̀ kò sí tó burú kó tún máa wọ bàtẹ́lẹ̀ ìrùkú rẹ ká mọ́ bá dé mọ́sálásí kọ́ ọ ọ̀pọ̀ ìwà bàtà tuntun tí ò léwu tó nínú tí ò nígbà tí kò wá wọ̀ kó tó síta kò sí wàhálà ilé ìjẹ̀bù sí. Ògbé tó bá wọ̀ tó bá ti dé padà tó lè lọ ka súnà yẹn lọ kó tó rò kú tó bá ti dé padà lè lọ kú lẹ sọ̀rọ̀ kú náà. nínú ìjọ ìṣàlàyé fún alẹ́ kan tó bí a ti ẹgbẹ́ wọn tó bá ti rí ewu ìlú kọ̀ọ̀kan ṣé kẹ́hìn bá fi bí a bá ti àjẹ́ àti dáàbò tó ń lọ sí ọ̀rọ̀ wọn ké torí pé òkúta wẹ́wẹ́ wà ní kíláàsì àtẹ̀gbẹ́ àtẹ̀sí àwọn eruku lọ́fíìsì kùtù wọn bá tọ̀ sí sòsí yẹn lè fi bàtà gáàpù lédè lè àpà wẹ́rù ọlọ́ òkò ní kò ní òrùkù rẹ ó forí kalẹ̀ rẹ láì lè kúrò ọkọ̀ bàtà rẹ pé wà. ó ti lè jẹ́ pé Islam náà sọ pé kọ́ ọ̀mọ́ mọ́tò ìṣẹ́rù rẹ o. sọ ní kó bá forí kalẹ̀ torí bata bàtà ọ̀tọ̀ nínú súnà kama fi síwájú táwọn àjọ ibi tó yẹ káwọn bata wa wá tọ̀ wá a ní wọ̀ ààrẹ ẹ̀rẹ́ méjèèjì ihe wa èrè táwọn kí sutura pékin ààrẹ ẹ̀rẹ́ ló kù sí lọ́wọ́ báwọn lọ títí tẹ̀ kí n tán náà tọ̀ tí máa ti ń rùn náà ní ìlànà òfin ọlọ́run láwọn ọ̀fẹ́ ká máa rùn. Téèyàn tó ń létí èèyàn tó gbé ló wọ́n á ti gbà wò. Ìyá ti bá ti rùn lẹ́yìn náà tí ọba lójú lẹ́yìn ọ̀gá ẹ̀dẹ́ bá wọ ọ̀ká pọ́tẹ̀ kan lóṣù ní àgbà àgbà lọ́dà bẹ́ẹ̀ lánàá ẹ̀tọ́ wọ̀ lónìí náà ló tún wọ̀ lọ́dà náà ló tún wọ̀ so lábẹ́ òfin ọlọ́ sẹ́nìfà ti sọ fún àwọn sáábì kò dájú pé púpọ̀ nù wọn lásán méjì ìgbà tí sáábì kan bí alẹ́bùsùlá àtúná ní sáábì bá sọ fún kírun alẹ́bí ni ìtọ́pọ̀ tún ní ilé lásán méjì ìtọ́pọ̀ tún ní wọn lásán méjì láyé torí ẹ̀ tásọ bá kírun ní ọ ní ìsìn yẹn méjì láyé ẹnì kan ò sí ní màtó méjì lè yẹn àfi àwọn alátòjúbọ̀ lẹ́gbẹ́ ẹ̀yẹ́ ti wọ̀ kán ní àṣàlá ọ̀rọ̀ àwọ̀ ọmọ tó òun àti òun àti ń dọ̀tí bọ̀ ó ti mọ̀ kékeré lọ́wọ́ ó sì máa wọ ìkejì èyí tí ń dọ̀tí yọ ọ̀fọ̀ tó bá ti fọ̀ ètò ọ̀wọ̀ yẹn ó sì máa bó náà yìí tó náà bá ti dọ̀tí báyìí ó gbé wọ̀ ó tún ayé yìí ò torí ẹ̀ tí ìta àwọn bá ti ń dọ̀tí ká fọ̀ nítorí pé fún àlàáfíà wa lásán bá fi lè pẹ́ lára àní gbádùn àní gbádùn kọ́lá ń gbà mí ti bá bọ́ ní tó bá fẹ́ gbé wọ̀ ó lè jẹ́ pọ̀ mọ́ sí kọ́lá kó ti kọ́ ń wẹ̀ lójoojúmọ́ akékọ̀tẹ̀ bá ti rí nù arọ̀ òṣìṣẹ́ ọ̀gùn arọ̀ ọ̀gbọ́dọ̀ sí ẹ̀rọ afálàfíà torí ẹ̀ kí ọmọ akọ aṣọ rẹ̀ síra rẹ̀ ìjọba rẹ̀ tó tó tó tó láti alátòjúbọ̀ ni ọ̀yẹ́ wò ni pé jàlábí àkànná náà ọwọ́ kan gbogbo kí lọ́kàn kí lọ́kàn ṣe lè jẹ́ oṣù. kí ló dé lẹ́yìn òbí fa la. tó bá tẹ̀lé sẹ́yìn orí nǹkan mi kẹ́yìn béèrè àmọ́ dájú pé èèyàn máa rí nǹkan mi fa. ó kéré bọ́fìlà rẹ̀ ló gbé wá. náà ọjọ́ ìṣòro ìpínlẹ̀ àti sàlàyé rẹ̀ àti sàlàyé rẹ̀ níbi kó ti sú wa torí pé nínú tíra yìí náà láti sàlàyé rẹ̀ sàlàyé rẹ̀ kò sí wá ká tó máa dáhùn rẹ̀ mọ́ ẹni tó wà ń bẹ̀ kọ́sọ̀ fẹ́ tó sì mẹ́. Ìrọ̀ ti wà á la àti ti wà á lọ sí sẹ́nu rẹ̀ jábà àti ti wà kí ló dé tẹ̀ máa béèrè béèrè ọ̀gá náà bẹ́ẹ̀ tí pọ́ọ̀kì kárí lẹ́nu àwọn afá àgbẹ̀ láti abala ẹ̀ tó pàbọ̀ náà ẹ̀ pàbọ̀ náà lẹ́ẹ̀ lè dé. nígbà tó ti gbọ́ dájú sáà sẹ́ni kẹ́yẹ ó parí wọ́n ayé ikú olórí rẹ̀ náà tó pa àlọ́kọ̀ọ́ ẹ̀ṣẹ̀ lọ́la ìlẹ̀ ẹ̀ń Allah